Foreign Service Institute Yoruba Basic Course, Unit 42, Tape 2. Exercise 5, numbers from 1 to 30. Ẹ̀ta, ẹ̀tàlá, ẹ̀tàlá, èjì, èjìlélógún. èjìlélógún ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀rin ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀rìndínlógún ẹ̀rin ẹ̀rìndínlógún. ẹ̀rìndínlógún ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlógún. ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀wàá ogún ogún ẹ̀wàá ọgbọ̀n ọgbọ̀n. èjìdínlógún èjìdínlọ́gbọ̀n èjìdínlọ́gbọ̀n ókànlá ókàndínlógún ókàndínlógún ókàndínlọ́gbọ̀n ókànlélógún. ọ̀kàndínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n ọ̀kàndínlógún ọ̀kàndínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n. ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàlá ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀ẹ́rìnlá ẹ̀ẹ́rìnlélógún. ẹ́rìnlélógún ẹ́rìnlélógún ẹ́rìndínlọ́gbọ̀n ẹ́rìndínlọ́gbọ̀n ẹ́rìndínlógún ẹ́rìnlélógún ẹ́rìnlélógún. ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀rìndínlógún ẹ̀rìndínlọ́gbọ̀n ọ̀kànlá ọ̀kàndínlọ́gbọ̀n ọ̀kàndínlọ́gbọ̀n. ọ̀kàndínlógún Ókànlá ókàndínlógún ókàndínlógún ókàndínlọ́gbọ̀n ókàndínlọ́gbọ̀n ẹ̀rìnlá ẹ́tàdínlógún ẹ́tàdínlógún ẹ̀jọ ẹ̀tàlá ẹ̀tàlá èjì àrún. àrún ẹ̀fà èje èje ẹ̀sán ẹ̀rìnlá ẹ̀rìnlá. ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀rìnlá ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n. ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀wàá ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀ẹ́dógún. èjìdínlógún èjìdínlógún ọ̀kànlá ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ẹ́dọ́gbọ̀n ọgbọ̀n ogún. ọgbọ̀n. Numbers from 1 to 30. Oka. Èjì. Ẹ̀ta. Ẹ̀rin. Àrún. Ẹ̀fà. eje ẹjọ ẹ̀sán ẹ̀wá ókànlá èjìlá ẹ̀tàlá ẹ̀rìnlá. ẹẹ́dógún ẹ̀rìndínlógún ẹ̀ẹ́tàdínlógún èjìdínlógún ọ̀kàndínlógún ogún ọ̀kànlélógún. èjìlélógún ẹ̀ẹ́tàlélógún ẹ̀rìnlélógún ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀rìndínlọ́gbọ̀n ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n. èjìdínlọ́gbọ̀n ókàndínlọ́gbọ̀n ọgbọ̀n. End of Unit 42.